àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà nabi sallallahu alaihi wa alihi wa sallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ alkiyama àti gbogbo àwa ọmọ ya tí a jẹ́ mùsùlùmí bẹ̀rẹ̀ látorí àwọn bàbá bàbá tí wọ́n wà nù mọ́ṣálásí tó fi lórí àwa tí a tún jẹ́ ọmọ fún wa náà àti gbogbo wa pẹ̀lú kíkí islam wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ilé tí a ń gbéyàwó lọ òun náà ni usulu sunna imam ahmad rahimahullahu ta'ala usulu sunna yìí òun náà ni a ń sàlàyé ẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa báwo la fẹ́ gbàgbọ́ yìí ìpìlẹ̀ àdìsọ́kàn eré tó jẹ́ sí wípé gbogbo mùsùlùmí gbọdọ̀ wà lórí ẹ̀ eléyìí ni nǹkan tí a ń gbìyànjú àti sàlàyé fún wa níbàmú sí tírà al-imam rahimahullahu ta'ala tí wọ́n fi kó àwọn usulu wọ̀nyí tán fi kó wọn jọ na'am àti wá débi ọ̀rọ̀ àwọn al'aimma àwọn àgbàfà islam nípa àwọn sọ̀hábà kí ni wọ́n sọ nípa àwọn sọ̀hábà ilé tó yẹ sí pé orí imamu ẹlẹ́kẹrin tí ń ṣe alimam ahmed rahimallahu ta'ala orí ọ̀rọ̀ wọn náà ni a wà nípa àwọn as nípa àwọn as tó radiyallahu orí ọ̀rọ̀ wọn ni a wà ibi tí a dúó sí òun náà ni ọ̀rọ̀ tí alimam ahmed rahimallahu ta'ala sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá fi lè bú àwọn sọ̀hábí annabi sallallahu alaihi wasallam فقد وجب على السلطان تأديبه وعقوبته ليس له أن يعفو عنه ولا يطعن على أحد منه بعيب ولا نقص tí alimam ahmed rahimahullahu ta'ala ó ní gbogbo ẹnikẹ́ni tó bá fi lè bú àwọn sọ̀hábí annabi àbí ó fi ẹnu àtẹ́ ó fi kàn wọ́n ó yẹ̀yẹ́ wọn ó jọ́rọ̀ yẹn lórí àwọn aláṣẹ ó jọ́rọ̀ yẹn lórí aláṣẹ kí wọ́n fi ìyà jẹ irú ẹni báyìí kí wọ́n sì kọ́ ní ẹ̀kọ́ kódà kò tọ́ fún wọn láti sàmójúkúrò fún rẹ̀ tí wọ́n bá gbámú lórí irú ṣeṣe yìí nítorí pé ìwọ̀ yìí rèé kìí ṣe ìwọ̀ tí wọn ìwọ̀ wọn sàhábà ni ní ìwọ̀ tí yẹn nìyẹn sì máa ń sàmójúkúrò fún yẹn lé lórí ṣùgbọ́n ìwọ̀ tàwọn sàhábà yìí rèé kí àgbà ìwọ̀ náà àgbà fún wọn ọ̀ràn yẹn ni kí aláṣẹ kó àjẹrú wọn bákan náà rèé

ó fẹ́ lè dépò ìpè àwọn sọ̀hábà ní kèfèrí gan pàápàá jùlọ nípa Abu Sufyan gbogbo ẹnikẹ́ni tí bá ń sọ̀rọ̀ tó yẹ sí pé a fẹ́ lè gbọ́ yé wípé ó ń pe Abu Sufyan ní kèfèrí pẹ̀lú ọ̀rọ̀ yẹn ni báwo lẹ ṣe rò pé ìyá rẹ̀ ó gbópa tó nígbà tó bá jẹ́ pé ẹni tó bá kà bú àwọn sọ̀hábà lásán ó jẹ́ ọ̀rọ̀ yẹn lórí aláṣẹ kí wọ́n fi àjẹrú wọn báwo lẹni tó bá wákà fárọ̀ wọn àbó sọ̀rọ̀ tó yẹ pé a lè gbọ́ ọ̀rọ̀ yẹn yé lọ síbi pé ó ń pè wọ́n ní kèfèrí ni wàkádà bí rọ́mí bilkọlá الوضيعة الهابطة من رذائل الأخلاق فيما يتعلق بعمري ومعاوية wọ́n bá kan náà tó bá ń lẹ àwọn ìwà àbùkù àwọn ìwà tí ma ń gbé yílẹ̀ ìwà tí ma ń yẹ̀yẹ́ ni tó bá ń lẹ máa àwọn sahaba gẹ́gẹ́ bí amru bin as àti muawiya tó wá bẹ̀rẹ̀ sí ma fi àwọn ìwà kan tó wá bẹ̀rẹ̀ sí ma fi ti sọ́dọ̀ wọn láwọn ìwà ìyẹpẹrẹ ni àbọ́n fi ti sọ́dọ̀ ìyá muawiya tó ń pè ní hindu bintu itba tó bá ń fi irú àwọn nǹkan báyìí bá fi ti sọ́dọ̀ wọn báwo lẹ ti pé irú yẹn ní báyìí báwo lẹ ti pé yóò gbóná tó nínú sunna so bákan náà tó ń fi irú àwọn ìwà báyìí tó fi ń ti sọ́dọ̀ Abu Sufyan àbí tó fi ń ti sọ́dọ̀ Uthman àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ bákan náà rí alimam Ahmad rahimallahu ta'ala nínú ẹgbàwá tí alimam àti wọ́n tó gbàwá látọ̀dọ̀ wọn tí wọ́n fi sọ̀rọ̀ nípa ẹni tí bá ń fi àbùkù kan àwọn sọ̀hábà kódà lórí tí ò tó gbogbooru àwọn kan tá a wí yìí tí wọ́n ní wajaba wa 'uqubatuhu laysa lahu an إلى الأنبياء إلى أنبياء الله رب إلى أنبياء الله رب العالمين ورسله báwo lẹ tí ọ̀rọ̀ yìí bá ti ẹ̀tún dé sàká ní àwọn ànábì ọlọ́run ọba àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tó di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa bu ẹnu àtẹ́lu àwọn sọ̀hábí àwọn ànábì ọlọ́run ọba àwọn òjíṣẹ́ ọlọ́run ọba báwo lẹ ṣe rò pé ìyà tí wọ́n sì gbóná tó kí lẹ rò wípé tí wọ́n ma fi ẹnu àtẹ́kàn tí wọ́n ma yẹ̀yẹ́ eléyìí báyìí rèé ó ní ọ̀rọ̀ tí alimam ahmed rahimahullahu ta'ala tí wọ́n sọ tí a bá lọ wọnú Tabaqatul Hanabila a bá ọ̀rọ̀ yìí a bá ń bẹ̀ ní mujallad alákọ̀ọ́kọ́ page 344 alimamu ibn al-jawzi rahimahullahu ta'ala wọ́n gbé lẹ́tà tí alimamu ahmad rahimahullahu ta'ala tí wọ́n kọ sí musaddad wọ́n gbé wá nínú lẹ́tà yẹn eré ìtaari nínú tabaqatul hanabila ọ̀rọ̀ yìí ẹ̀gá tí imam ahmad rahimahullahu ta'ala sọ ń bẹ̀ ni pé وأن تشهد للعشرة أنهم في الجنة nínú àdìsọ́kàn mùsùlùmí tí mùsùlùmí gbọ́dọ̀ dúró lórí ẹ̀ ni pé a gbọ́dọ̀ máa jẹ́rìí fún àwọn mẹ́wàá nínú àwọn sọ̀hábà wípé inú aljanna ni wọ́n wà ọmọ aljanna ni wọ́n àwọn mẹ́wàá náà rí abubakiri a gbọ́dọ̀ gbà wípé a gbọ́dọ̀ jẹ́rìí pọ̀ aljanna ni ó sì wà nínú aljanna báyìí wà Umar bẹ́ẹ̀ ni Umar nínú àkídà nínú àdìsọ́kàn wa ni pé agbọ́dọ̀ wáyé pọ́mọ alìjẹ́nà ni tá a sì gbọ́dọ̀ máa fi rinlẹ̀ yí pé ó wà ní alìjẹ́nà báyìí wà Uthman àti Uthman wà Ali àti Ali wà Talha àti Talha wà Zubair àti Zubair wà Sa'ad àti Sa'ad wà Sa'id àti Sa'id náà wà shahidna lahu bil janna àwọn mẹ́wàá ta kàí agbọ́dọ̀ jẹ́rìí agbọ́dọ̀ fi orinlẹ̀ wípé ọmọ aljanna ni wọ́n a sì gbọ́dọ̀ gbà wípé àwọn mẹ́wàá yìí rẹ̀ wọ́n ti wà nínú aljanna báyìí àti gbogbo àwọn tí annabi sallallahu alaihi wasallam tó bá jẹ́rìí fún wípé lábẹ́ ìjẹ́rí ànábì sallallahu alayhi wa sallam ilé ni ọ̀rọ̀ alimam ahmed rahimallahu ta'ala ilé yìí tí ó wà nínú tabaqatul hanabila bákaná ní mujalladu alákọ̀ọ́kọ́ 144. 344 àtún gbà wá láti ọ̀dọ̀ ibn al-mu'addal al-hafiz tó ń gbà wá látọ̀dọ̀ ahmed bin muhammad at-tamimi az-zarnadi eléyìí báyìí jẹ́ pé wà wípé nínú ìpìlẹ̀ àdìsọ́kàn mùsùlùmí òun ni kágbà ipá àwọn mẹ́wàá kan bẹ̀ tán pè ní al-asharatu mubashsharuna bil janna àwọn mẹ́wàá tí anábì sallallahu alaihi wasallam tó jí fún nírò aljanna látàyé àwọn mẹ́wàá yẹn láti ka orúkọ wọn yẹn kódà gan ọmọ akẹ́kọ̀ọ́ òun pé kó há orúkọ àwọn mẹ́wàá yìí kó sì má lórí wípé àwọn mẹ́wàá ire o àwọn tí a gbọdọ̀ fi àrìjánà rinlẹ̀ fún ni torípa nẹ́bí sọ́lọ́sọ́lá fi àrìjánà rinlẹ̀ fún wọn àtàwọn míì náà tí ẹ̀rí gbé wá wípé anẹ́bí sọ́lọ́sọ́lá fi àrìjánà rinlẹ̀ fún wọn látàyé pípọ̀ àrìjánà ni wọ́n so àwọn eléyìí báyìí a fi àrìjánà a fi rinlẹ̀ fún wọn a sì jẹ́rìí a olóhun bí bàbá àwọn léèrè nípa àwọn àgbà tí wọ́n jẹ́ aṣíwájú nínú àwọn sọ̀hábà pé àwọn wo ni wọ́n fàkọ́lá abubakar bàbá wọn wá sọ wípé ẹni alákọ̀ọ́kọ́ nínú àwọn àyíma nínú àwọn sọ̀hábà òun ni abubakar súnmà imar lẹ́yìn lọ́kàn imar súnmà ifman lẹ́yìn lọ́kàn ifman súnmà ali lẹ́yìn ẹgbàwá tí abdullahi ibn ahmed tó gbàwá nínú àsúnnà rẹ̀ ní atharu 1346 bákanáà a rí nínú mujallad ẹlẹ́kejì náà atharu 5731 a rí atharu yí bẹ́ wípé alimam ahmed rahimahullahu ta'ala ìgbà tí ọmọ rẹ̀ abdullahi tó bí léèrè nípa àwọn àìmà nínú àwọn sahaba àwọn mẹ́rẹ̀rin lókà bí kó wọ́n jẹ́ àgbà nínú àwọn sọ̀hábí anábi sallallahu alaihi wasallam bákanáà rẹ̀ abdullahi ibn imam ahmad rahimallahu ta'ala ó ní sa'altu abi an qawmin yaqulun olóhun bí bá wọn léèrè nípa àwọn èèyàn kan tí wọ́n sọ wípé inna aliyan laysa bi khalifa pé aliyu kò sí lára àwọn khalifa pé àwọn kan sọ bẹ́ẹ̀ قال الإمام أحمد سويقي هذا قول سوء رديء هذا قول سوء رديء هذا قول سوء رديء الإمام محمد سويقي أرأي أرى بركوني أرى تيو داني ká sọ wípé Aliyu bin Abi Talib kò sí nínú àwọn khulafa ká ní kèsí khalifa Ah, eléyìí náà rí nínú asúnà imam ah, abdullahi ibn imam ahmad bákanáà ah, alimam ibn al-jawzi rahimallahu ta'ala àwọn náà gbé asáàrù kan wá látọ̀dọ̀ alimam ahmad rahimallahu ta'ala yípe mamar sọ wípé man lam yuthbit man lam yuthbit al-khilafata li ali fa huwa adallu min himari ahli wọ́n gbogbo ẹnikẹ́ni tí ó bá ti lè fi ìjẹ́ khilafa ìjẹ́ ìkanú àwọn kọ̀lífà mùsùlùmí tí ò bá ti lè fi rẹ̀lẹ̀ fún Àlì irú ẹni báyìí ó sọnù ní sísọnù tí a ó jìnà púpọ̀ gbogbo ẹnikẹ́ni tí ò bá ti lè fi kìláfà rẹ̀lẹ̀ fún Àlì tí ò gba Àlì gẹ́gẹ́ bí kọ̀lífà irú ẹni báyìí ó sọnù gidigan ní ìsọnù gbogbo ẹnikẹ́ni tí ó bá fi khilafa nílẹ̀ fún Usman rí fọwọ́ adallu min himari ahli wọ́n lóun náà ó sọnù ní sísọnù tí a ó jìnà tefetefe ó sọnù ní sísọnù tó jìnà gírígẹ sí òdodo gbogbo ẹnikẹ́ni tí ó bá fi khilafa àwọn náà gbé asaru kawa látọ̀dọ̀ imam ahmad rahimallahu ta'ala wípé mamman sọ wípé malam yorùbá aliyya ibn abi talibin alkhilafata falatu kallimuhu walatu na kihu gbogbo ẹnikẹni tí ó bá ti lè fi aliyu ibn abi talib sí ẹlẹ́ẹ̀kẹrin níbi khilafa kó gbà wípé aliyu ibn abi talib ni khalifa ẹlẹ́ẹ̀kẹrin gbogbo ẹnikẹni tí ó bá ti lè ṣe bẹ́ẹ̀ kó fi aliyu ibn abi talib sí ẹlẹ́ẹ̀kẹrin àwọn khulafa rashidun fàlátù kàlìmù alìmọ́ mamar sọ wípé ẹ gbọ́dọ̀ bárú ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ kódà kó jẹ́ pé nǹkan yọkan tó kó sí náà nílé yìí dídá ẹyọkan tó kó sí òun náà ni pé kò gba Aliyu ibn Abi Talib ní khalifa ilẹ̀kẹ́ nínú àwọn khulafa ar-rashidun ìmọ́ mamar sọ gbogbo ẹnikẹ́ni tó bá dẹ̀ fún oníbídà ní ọmọbìnrin rẹ̀ fẹ́ irú ẹni báyìí ó ti gé okùn mọ̀lẹ́bí ènìyàn ẹgẹ́ bí àfáwà Ayyub as-Sakhtiyani rahimallahu ta'ala báyìí sọ wọ́n ni man zawwaja karimatahu sahiba bid'atin faqad qata'a rahima gbogbo ẹnikẹ́ni tó bá fi ọmọ ti gé so eléyìí báyìí rẹ̀ ẹ ọ̀rọ̀ imam ahmed rahimallahu ta'ala imam ahli sunna lórí ẹni tí ó bá gba aliyubun abi talib ẹgẹ́ bí ẹlẹ́ẹ̀kẹ́ nínú àwọn khulafa'ur rashidun so wọ́n ní àgbọ̀dọ̀ bá rú ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ wo àwọn àfáà yìí ẹ bá ṣe ń bá oníbídá lò ẹ sí àwa báwa ṣe ń bá oníbídá lò ẹnu wa ò àwọn alimam ahmed rahimallahu ta'ala kálálá ṣe jù ní wọn gbogbo ẹnikẹ́ni náà àbí ká sọ pé àwọn madáhílà ni alimam ahmad rahimallahu ta'ala lára àwọn madáhílà ni wọ́n wà gbogbo ẹnikẹ́ni tó bá bilẹ̀ sọ wípé ọba bilẹ̀ bú ẹnu àtẹ́lu imam ahmad ẹ̀kẹ́fín sí súnnà rú ẹni báyìí ẹfura sí kó ní torí pé alimam nínú àwọn àpẹẹrẹ táwọn fi ma àwọn oníbídá òun náà ni kí wọ́n máa yẹ̀yẹ́ àwọn onísúnnà kọ́ máa yẹ̀yẹ́ àwọn tí wọ́n ń tẹ̀lé athar tẹ́ bá ti réyàn tó ń bú àwọn alimam ahmed rahimallahu ta'ala ó ń bú alimam ibn taymiyyah rahimallahu ta'ala alimam muhammad abdul wahab rahimallahu ta'ala àbí lásìkò yìí abdullahi jabiri gbogbo àwọn àyíma yìí rẹ̀ a sheikh yahya annajmi o ń bú àwọn àfá yìí ẹ ti mọ̀ yí pé ẹ fura sí súnà ẹni bẹ́ẹ̀ ẹ mọ̀ pé rú ẹni bẹ́ẹ̀ yìí rẹ̀ a súnà rẹ̀ súnà tí kò lójútu ni so alimam ahmed rahimahullah ta'ala àwọn ni wọ́n sọ̀rọ̀ yí pé ta bá ti rí èèyàn kan tẹ bá ti rí ní ẹlẹ́ẹ̀kẹrin nínú bá ẹ̀yàn lódì bákan náà ẹ má fún ní ọmọbìnrin yín fẹ́ eléyìí báyìí ni apá kan nínú àwọn ọ̀rọ̀ tí ó wá látọ̀dọ̀ àwọn ìmà kọ́lọ̀bà ìlékílá kó bá wa kẹ́ wọn nípa àwọn sọ̀hábà lápapọ̀ bákan náà nípa àwọn alkhulafa rashidun ní ìfọ́síwẹ́wẹ́ ẹ̀rí pé a ti ọ̀rọ̀ wá látọ̀dọ̀ àwọn tó bá fi ń ka àwọn sọ̀hábà lápapọ̀ báwo la ṣe bá rú wọn lò bákan náà ẹni tó bá ń fi ẹnu àtẹ́ kan àwọn tó bá ń bá àwọn kòlàfáwù mẹ́rẹ̀ẹ̀rin tó bá ń fi ẹnu àtẹ́ kan wọn ní àdáyẹnrí báwo la bá wọn lò eléba ìjẹ́ kó yọrí ẹni tí òun náà ní àwùjọ wa lónìí tó fi àyè bàbá rẹ̀ ṣe ibùjókòó ilé kéwù bàbá rẹ̀ tó fi ṣe ibùjókòó tó wá ń fi ẹnu àtẹ́ tó fi ń kan Abu Hurairah radiyallahu anhu ẹ̀mà kó ní bídá ni o oníbídá ni ẹni náà tó fi àyè bàbá rẹ̀ ní Èkó tó fi ṣe ibùjókòó tó fi wá ń takò Abu Hurairah tó fi ń yẹ̀yẹ́ Abu Hurairah tó fi ń bu ẹnu àtẹ́lu Abu Hurairah kódà tó bá jẹ́ pé kò kó sí aburú mi máa ju ẹyọ kan yìí lọ irú ẹni báyìí rèé aláburú oníbídá ni àwọn olùmọ̀ àwọn àfáà súnnà dẹ̀ ti sàlàyé kí ni usulu súnnà nípa bá ṣe bá irú àwọn ẹni wọ̀nyí lò bákanáà rẹ̀ ó tún mú alimamul Bukhari ó tún mọ́ wọn lẹ́ni tí ó ma bú lẹ́ni tí ó ma bẹnu àtẹ́lù lẹ́ni tó fẹ́ wó ẹ̀tì ma nínú àwọn àpẹẹrẹ tá a máa fi mọ àwọn oníbídà òun náà ní ká máa bu ẹnu àtẹ́lu àwọn onísúnnà ká máa bẹnu àtẹ́lu àwọn àfáà súnnà tí wọ́n rin ojú ọ̀nà àwọn ẹni ìsáájú tí wọ́n fi ń tẹ̀lé ìtọ́wá látọ̀dọ̀ wọn tòkèyàn kan dé lónìí kọ́ sọ wípé alimami Bukhari kó ní ọ̀gbọ́n lárúbáwá àwọn hadisi tó gbà wá fún wa àwọn hadisi jákujàku tó ń takò ẹ̀sìn ni tó ń takò alukur'an ni kò yẹ báyìí kó bẹ̀rẹ̀ sí máa yẹyẹ alimami Bukhari ẹ̀sìn mọ̀ pẹ̀lú ẹni báyìí rẹ̀ oníbídá ni imma an yakuna mubtadi'an wa imma an yakuna jahilan inú kọ́ jẹ́ láì màkan tó bùkátà kí a sàlàyé ìmọ̀ fún tó bá wá takú kásọpọ̀ oníbídá ni tàbí kọ́ jẹ́ kó oníbídá ni tó yẹ kó fẹ́ máa da ẹ̀sìn rú kìí sàlàyé màkan oníbídá tó fẹ́ máa da ẹ̀sìn rú ni láṣàkà pé eré tó gba ilé kí bàbá rẹ̀ jókòó ní èkó ni oníbídá lòun tó fẹ́ máa da ẹ̀sìn ọlọ́run bá rú ó fẹ́ wó hadith wa nabi sallallahu alaihi wasallam ó dẹ̀ fẹ́ gbé ìlànà kí a ma fi làákàyè ká ma taari làákàyè síwájú ẹ̀rí ó fẹ́ gbé wá kò yíba nífù bákan náà ó ń lo ojú ọ̀nà àwọn ṣíà láti fi wó islam wípé ní ìpìlẹ̀ nígbàtí alimam ahmed rahimahullah ta'ala sọ wípé usulu sunnati indana atamassuku bima kana alayhi ashabu rasulillahi sallallahu alaihi wasallam wal iqtida'u bihim pé ìpìlẹ̀ sunna ìpìlẹ̀ wípé yẹn wà lórí àdìsọ́kàn ilé tó lálàáfíà òun náà ni pé kéèyàn jẹ́ ni tí ó gbá mú ìyẹ̀ká táwọn sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam wà lórí ẹ̀ kó sì máa kọ́ sí wọn kó máa tẹ̀lé wọn eléyìí jẹ́ yà wípé man khalafana fi Uthman gbogbo ẹnikẹ́ni tó bá yapa wa nípa bá ṣe bá Uthman lò àti àdìsọ́kàtà gbọ́dọ̀ ní nípa Uthman fún bí àpẹẹrẹ wa khalafa al-ummata wal a'imma tó sì yapa al-umma yìí àti àwọn àgbàfà al yìí fa asqatahu khilafa tó wá já Uthman ibn Affan radiyallahu anhu tó jábọ́ níbi khilafa tó lóhun lè fi khilafa rìnlẹ̀ fún Uthman ẹgẹ́ bí tani gẹ́gẹ́ bí Sayyid Qutb Sayyid Qutb rahimahullahu ta'ala wa ghafara Allahu lahu kọlọ̀bà ní kílákọ́ bá foríjì Sayyid Qutb kọlọ̀bà ní kílákọ́ bá kẹ́ oníbídá ni tó fojú hàn tí ó sí iye méjì ń bẹ ṣùgbọ́n àwa ò pé ní káfíìr bó ti ẹ̀jẹ́ sí pé àwọn in tí ó jẹ́ kúfùrù pọ̀ ní ọ̀dọ̀ rẹ̀ gidi gan ṣùgbọ́n àkásí aláìmàkan nínú ẹ̀sìn torí pé kò nímọ̀ nípa ẹ̀sìn akọrin lásán ni olùmọ̀ nípa adab lásán ni kò yẹ báyìí nìsìn so tó kàn dá sí ẹ̀sìn ó fi Abu Hurairah ṣe ẹ̀yẹ púpọ̀ ó fi anabi Musa alayhi salatu salam ó fi ṣe ẹ̀yẹ púpọ̀ àwọn oríṣiríṣi ìran kúfùrù ó kún ọ̀dọ̀ rẹ̀ nínú àwọn nǹkan burúkú tí ó kọ́ọ́lẹ̀ tó dẹ̀ pèpè sí oní ẹni pé kò kò fi rẹlẹ̀ fún Usman bin Affan radiyallahu anhu eléyìí báyìí gbogbo ẹnikẹ́ni tó bá rí báyìí rèé falaysa amruhu ala al-jadda irú ẹni báyìí ọ̀rọ̀ rẹ̀ kò sí lórí ìlànà tí ó gbádùn rárá irú ẹni báyìí rèé ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ tó burú gbà ni walaysa minna ala tariqatina wa minhajina irú ẹni báyìí ó sì sí lójú ọ̀nà wa kò sínú ìlànà wa fala yu'khadhu minhu a ní mú ìmọ̀ látọ̀dọ̀ rẹ̀ a sì ní mú ẹ̀sìn látọ̀dọ̀ orí èèyàn báyìí wala yu'awwalu alayhi a sì ní kakó èèyàn gidi kan a ní kakó rárá wala yultafatu ilayhi bẹ́ẹ̀ ni a ní síjú wo ní darí àwọn èèyàn sọ́dọ̀ rẹ̀ náà kí ọ̀rọ̀ ìsìn kan bá dàrú mọ́ wa lójú kálẹ̀ bá ma kí ni àwọn àmì tààmà fi ma ẹni tó wà lójú ọ̀nà súnnà ó tọ́ fún wa ká ma ọlá àwọn sọ̀hábí ànẹ́bì sallallahu alayhi wa sallam nítorí àwọn ìdí tí a àti nítorí àwọn ìdí tó ń bọ̀ wá insha Allah tí àwọn ìfọ́síwẹ́wẹ́ ọ̀rọ̀ tó ń bọ̀ wá lórí ẹ̀ ó tọ́ fún wa kí a nímọ̀ nípa àwọn nǹkan wọ̀nyí kí àwọn àmì onísúnnà kọ́mọ̀ bá dàrú mọ́ wa lọ́wọ́ kálẹ̀bà máa tàlẹ́ni tọ́wà lórí ìlànà ahli sunnati wal jama'a والتحذير من سبهم عدالة الصحابة رضوان الله عليهم والتحذير من سبهم ìjẹ́ onídéédé ìjẹ́ ẹni rẹ̀ ìjẹ́ عن gidi àwọn sọ̀hábà àti ìkọ̀ fún wa nípa bíbú àwọn sọ̀hábà kí la gbọ́dọ̀ gbọ́yé nípa àdálátù sọ̀hábà nípa ìjẹ́ni rẹ̀ olóòtọ́ èèyàn gidi èèyàn sán tí àwọn sọ̀hábà jẹ́ àti ìkọ̀ fúnni nípa bíbú wọn kama yi pé as-sahabatu udulun kulluhum as-sahabatu udulun kulluhum àwọn sọ̀hábà gbogbo wọn yẹ́yẹ́ ẹni rẹ̀ ni wọ́n olóṣìtò èèyàn ni wọ́n ẹni tó dúó dédé ni wọ́n inda ahli sunnati wal jama'a lọ́dọ̀ gbogbo ahli sunnati kágbà wípé àwọn sọ̀hábà ẹni rẹ̀ ni wọ́n olódodo ni wọ́n ẹni tó dúó dédé ni wọ́n nínú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó níṣe pẹ̀lú àdìsọ́kà tí ó yanjú ni tí ò rújú rárá nínú ọ̀rọ̀ àdìsọ́kàn òní kagbà ilé ìbáyìí wà nínú àkídà tó jẹ́ ìpìlẹ̀ téèyàn gbọ́dọ̀ dúó gbọ́dọ̀ ó ní ọ̀rọ̀ nípa àdálátù sọ̀hábà wà nítorí pé ṣe rí tí èyàn bá ti lè ní tí èyàn bá ti lè wà lórí àgbọ́yé àkídà àdálátù sọ̀hábà ẹni yẹ ti wó ẹ̀sìn irú ẹni báyìí rẹ̀ yóò kẹfí sí alkùránù kẹrì tó páwọn sọ̀hábà náà wọ́n gbé alkùránù wá fún wa táà bá ti gbà wọ́n lódòdó gbogbo ẹnikẹ́ni tó bá ti lè ní iye méjì sí al-Qur'an yóò ní iye méjì sí ẹ̀sì Islam nítorí pé tó fi ìdí ẹ̀sì Islam rinlẹ̀ digbí òun náà ni al-Qur'anul Karim bákan náà a ní iye méjì sí hadith anabi sallallahu alaihi wasallam ẹgẹ́ bí afá èkó yẹn tó gba ilé kéwù bàbá rẹ̀ jòkó láti kò yí báyìí nìsí àfá onísọkúsọ àdínìyàn tó gba ilé kéwú bàbá rẹ̀ jòkó lẹ́kọ̀ọ́ láti ma fi dá ẹ̀sì islam rú tó mú alimamul bukhari rahimahullahu ta'ala tó bẹ̀rẹ̀ sí ma wó àbíká sọ pé tó bẹ̀rẹ̀ sí ma wó ìgbésí ayé ara rẹ̀ ká má sọ pé ń wó sọ irú ẹni báyìí òun ni yóò ní ìpalára àpáta kò lè ní àmì rárá òun fún rẹ̀ ní ó palára ó tún tàtàpò látọ̀dọ̀ àfáwà alimọ́bùl Bukhari ó tún bọ́ sọ́dọ̀ àfá al'umma yìí muhaddis wà lákọ̀ọ́kọ́ nínú al'umma yìí Abu Hurairah radiyallahu anhu ó tún bẹ̀rẹ̀ sí máa bẹnu àtẹ́lù nítorí pé ẹ̀rí pé àwọn olóńbẹnu àtẹ́lù hadith lásìkò alimami bukhari títí tó fi dàsìkò yìí àwọn làgbà fà jùlọ nínú ma hadith kò sí ẹni náà tó tẹ̀ wọ́n nínú ìmọ̀ yìí lásìkò àwọn sọ̀hábà abu hurairah radiyallahu anhu òun làgbà fà nínú àwọn sọ̀hábà anábì nípa ìmọ̀ hadith kò sẹ́ni náà tó tẹ̀ àwọn méjèèjì ló bẹ̀rẹ̀ sí wó nítorí pé ó rí pé tóun bá ti lè wó àwọn méjèèjì òun ti ba hadith anábì sallallahu alaihi wasallam jẹ́ òun lè ti dáyè méjì sínú ọkàn àwọn èèyàn nípa ìnígbàgbọ́ sí hadith anábì sallallahu alaihi wasallam so ká mọ̀ yí pé adalatu sahaba min masáìlì al-aqidati al-qat'iyya nínú àwọn ọ̀rọ̀ àkídà tí kò lábòmílà òun náà ni ìnígbàgbọ́ sí ìjẹ́nire àwọn sọ̀hábà àti ìjẹ́ olódodo wọn aw mimma huwa ma'lumun min ad-din bid-darura àbẹ́ká sọ pé nínú àwọn nǹkan tá a ti mọ̀ wípé lára ẹ̀sìn lọ́wà ni tí ó jẹ́ pé ọ̀ranyàn ni ká mọ̀ wípé lára ẹ̀sìn lọ́wà nítorí pé ìpìlẹ̀ kan ni tó gbé ẹ̀sìn wa dúró ọ̀yẹ́ pé ọ̀ràn yẹn ní nínú ẹ̀sìn tá a gbọ́dọ̀ nímọ̀ nípa wípé eléyìí lára ẹ̀sìn wa lọ́wà ويستدل أهل السنة والجماعة على هذا الأمر الكبير بأدلة كبيرة بأدلة كثيرة من الكتاب والسنة أو أهل السنة والجماعة ومن, ومن, ومن كويروا lórí àlámẹ̀rí tó tóbi yìí pẹ̀lú àwọn ẹ̀rí tó pọ̀ gidi yẹn láti inú al-Qur'an àti sunna wọ́n máa ń kó àwọn ẹ̀rí wá láti fi ìdí àkídà yìí rinlẹ̀ ẹ jẹ́ ká wo àwọn al-adillatu min al-Qur'an àwọn ẹ̀rí wo ló wà nínú al-Qur'an lórí adalatu sahaba tó fi rinlẹ̀ wípé àwọn sahaba rẹ̀ ẹni rẹ̀ ni wọ́n tó fi rinlẹ̀ pé àwọn sahaba olódodo tó fi rinlẹ̀ pé àwọn sahaba rẹ̀ ẹni tá a fọkàbalẹ̀ sí láti gba ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ ni wọ́n nínú ẹni gbólóhùn Ọlọ́run bá tó sọ nínú Suratul Fath àyà ẹlẹ́ẹ̀kejìdínlógún nínú Suratul Fath Ọlọ́run ní laqad radiyallahu 'anil mu'minin Ọlọ́run bá ní Ọlọ́run bá ní òun Ọlọ́run bá búra wípé ní pàápàá òun Ọlọ́run ti yọ́nú sí àwọn al-mu'minun àwọn sàhábà ni wọ́n kó sí inú àgbọ́yé àwọn alìmọ̀mìnú nìyí ní ìkósí alákọ̀ọ́kọ́ nítorí pé nígbàtí àyà yìí ń sọ̀kalẹ̀ rẹ̀ àwọn sọ̀hábà nìkan ni mùmìnì tó wà lórí ilẹ̀ gbogbo mùmìnì tó bá kù tó kó sínú àyà yìí wọ́n kó síbẹ̀ lábẹ́ àwọn sọ̀hábì ànábì sallallahu alaihi wasallam lábẹ́ títẹ̀lé wọn làwọn náà fi kó síbẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti ń tẹ̀lé wọn òun náà ti rìn ìlànà àwọn mùmìnì alákọ̀ọ́kọ́ nìyẹn gbogbo ẹnikẹ́ni bá dẹ̀ ti rìn ìlànà àwọn

àwọn wo ni wọ́n ń ṣe bẹ́yà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ náà lọ́hùn àwọn sàhábà ni ó dá wa lójú pé kò sémi pẹ̀lú ẹ̀yin nínú àwọn tí ọlọ́run bá ní nígbà tí wọ́n ń ni kíyàn gbé àdéhùn tó kápá pẹ̀lú aláṣẹ wípé àwọn pa máa tẹ̀lé àṣẹ rẹ̀ àti ní yapa tí ọba sọ fún wa láyéláyé ọlọ́run pẹ̀lú rí annabi sallallahu alaihi wasallam tán gba àdéhùn lọ́wọ́ rẹ̀ lábẹ́ igi tó ń pè ní shajaratu ridwan wọ́n ń pè igi ẹni shajaratu ridwan gbogbo àwọn tí wọ́n ṣe bíyà lọ́jọ́ yìí nínú àwọn sọ̀hábà gbogbo wọn yányán ipò ńláńlá ni wọ́n wà nínú tábánká àwọn sọ̀hábà wọ́n ṣe lọ́lá tó táàkà àwọn mẹ́wàá tí a kọ́kọ́ kà sáájú yẹn àwọn al-asharatul mubashsharuna bil janna lẹ́yìn náà àwọn tátúnkà òun náà ni àwọn ahlu bay'ati ridwan àwọn tí wọ́n ṣe bay'a tí wọ́n gba àdéhùn tó kan páládọ́ ànábì sallallahu alaihi wasallam lábẹ́ igi a igi ridwanu tí a mẹ́nu báyìí nínú wa Uthmanu náà wà ń bẹ́ẹ̀ nítorí pé ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ òun ló bá ọ̀tìmánù ṣe béyà lọ́jọ́ náà lọ́hùn nítorí pé béyà yìí rèé ìgbà tí ó máa ṣe béyà yìí ànábì rán Usman lọ sí Mẹ́kà láti lọ yanjú àwọn àlámọ̀rí pẹ̀lú àwọn kèfèrí Mẹ́kà nígbà náà Umar lànàbì kọ́kọ́ nítorí ànẹ́bí ọ̀padà ara rí márùn lọ́mọ́ ànẹ́bí wá rán Usman nítorí pé Usman rẹ̀ àwọn Kùrẹ́ṣì láìkì rẹ̀ gan nítorí wípé nínú àwọn Banu Umayya ló ti wá àwọn Banu Umayya dẹ̀rẹ̀ àwọn ni ìdílé tó pọ̀jù ní gbòrò Mẹ́kà kódà ìdílé wọn pọ̀jù ìdílé ànẹ́bí sallallahu alaihi wasallam lọ àwọn Banu Umayya àwọn ló pọ̀jù àwọn pọ̀jù Banu Hashim lọ a Usman ti jáde ṣe wá rí Banu Hashim àti Banu Umayya ṣe rí Banu Hashim ṣe rí Hashim ọ́nkù lọ jẹ́ fún àwọn Banu Umayya nítorí pé àbúrò Umayya ni Hashim so ọmọ tẹ̀gbẹ́tàbúrò ni Usman àtànẹ́bì sallallahu alaihi wasallam nítorí ẹ̀ ìgbà tí Ọlọ́run bá lè kẹ́rẹ́ gbé òrí jẹ́jìdí láàrin àwọn Banu Hashim àwọn Banu Umayya ń bínú àwọn Banu Hashim nítorí pé àtọ̀bíyà àwọn Banu Umayya ní agbára tẹ́lẹ̀ síwájú kọ́lọ̀n tó gbé òjíṣẹ́ dìde gan láàrin àwọn bànú hashim tó ráwọn wọn lágbára jù ní gbòrò mọ́ta wọ́n dẹ̀ mọ́ ṣe àsọ̀bíyà gan ìgbà tó lọ́wọ́ ní kílọ́wà gbé ànábì dìde kọ̀ wá gbé dìde láàrin wọn táwọn sì rò páwọn làwọn lọ́lájú ọwá lọ gbé dìde láàrin bànú hashim wọ́n wá bá ànábì ṣọ̀tá gan ló fi jẹ́ sí pé ya kèfèrí gan nítorí hasad tán bá sallallahu alaihi wasallam ṣe pé ó yẹ pé láàrin wọn làwọn ànábì òun ló fà á sí Abu Sufyan fi pẹ́ kó tó gba Islam tó pé sẹ́mọ̀ pé Abu Sufyan rẹ̀ sẹ́mọ̀ wípé mọ̀lẹ́bí Osmanu ni òun ló fà ló fi jẹ́ sí pé Muawiya bùn Abi Sufyan àti Yazid bùn ni wọ́n jẹ́ fún Osman nígbà tí ni Muawiya fi dúóndò wípé òun lòun lẹ́tọ̀ọ́ àti gba gba ẹ̀san ẹ̀jẹ̀ Usman torí pé mọ̀lẹ́bí náà ni ó lẹ́tọ̀ọ́ àti gba ẹ̀san ẹ̀jẹ̀ mọ̀lẹ́bí rẹ̀ tán bá pa ẹgẹ́ bí ayà Kùránì ṣe bí bó ṣe gbé kalẹ̀ pòròpẹ́ ti rí bítà yẹn ṣe lọ so ìdí nìyẹn tó jẹ́ pé ẹ̀rí wípé ìgbà tó jẹ́ pé ọmọ wọn náà ni ànẹ́bì rán sí wọn wọn rí ìkẹ́kẹ́ tán lè ṣe sí tànẹ́bì fi rán Usman lọ láti lọ yanjú ọ̀rọ̀ ìgbà tó wọ́n ń ṣe bí àlọ́jọ́ náà lọ́hùn ànẹ́bì wá stáǹdì wípé òun lòun ó ṣe béyà fún Usman ló fi jẹ́ pé gbogbo olùmọ́gbà pé Usman náà ní béyà nínú béyà tó Ridwan tó bá Nabi sallallahu alaihi ṣe béyà fún lọ́jọ́ yẹn ṣe bá ní so àwọn àwọn wọ̀nyí lọ́wọ́ bá lékẹ́lá ń sọ yí pé laqad radiyallahu 'anil mu'minina idh yubayyi'unaka tahta ash-shajara fa'alima ma fi qulubihim fa'anzala as-sakinata 'alayhim wa athabahum fathan qariba so lọ́wọ́ bá lékẹ́lá pàápàá òun ti yọ́nú sí àwọn mùmìnì àwọn sàhábà nígbà tí wọ́n ṣe béyà pẹ̀lú rẹ̀ anábì sọlọ́sàn lábẹ́ di ridwan ọlọ́wọ́ bá lè tẹ́lá máa tí ń bẹnu ọkàn wọn ní iman fa'anzara sakinata alaihim ọlọ́wọ́ bá lè tẹ́lá wá tàtàrà báyìí ọlọ́wọ́ wá sọ ìfàyàbalẹ̀ ọlọ́wọ́ bá sọ kalẹ̀ lé wọn lórí wa asabahum fathan qariba ọlọ́wọ́ bá wá san wọ́n lẹ́san pẹ̀lú ìṣípayá maka ilé tó súnmọ́ látara bọ́lọ́hun ṣe rí àníyàn wọn tó dáa àti ìdúró ọlọ́wọ́ bá sọ pẹ̀lú pé kò sógun mọ́ ọlọ́run wà lẹ́kẹ́lá wá san wọ́n lẹ́sẹ̀ pẹ̀lú pé wọ́n gba mọ́kà pẹ̀lú ìfọ̀kàbalẹ̀ láì sí ogun wọ́n gba fásitì mọ́kà ìgbà kí n fi parí ẹ̀ ní fásitì mọ́kà yìí wá rèé nínú dáadáa tó ṣẹlẹ̀ ń jọ́nà lọ́hùn ìgbà yẹn ni Abu Sufyan gba Islam ìgbà yẹn ni Muawiya gba Islam kò yẹ bá nífi ló fi jẹ́ pé Muawiya tàbí Sufyan wọ́n pẹ́kẹ́ tó gba Islam gidi gan fásitì mọ́kà nígbà tí ẹmọ fásitì mọ́kà náà lẹ́yìn fásitì mọ́kà ogun òlẹ́ni nìkan ló kù lẹ́yìn rẹ̀

pẹ̀lú ògbọ́n ọba ìṣọ́ padà débẹ̀ nítorí ìlàbí jẹ́ sí pé nínú àwọn tá àbùkátà sí láti mọ̀ ní ìtàn wà nítorí àwọn tó mẹ́ fi ìtàn já ọ̀rọ̀ ẹ̀sìn rúmọ́ wa lójú tó mẹ́ máa pa ìtàkítẹ̀ fún wa ìtàn yanjú bàjẹ́ kò yíba ní sí fún gbogbo ẹnikẹ́ni tọ́nà ọba àdékẹ́lá bá ní kó nímọ̀ nípa ìtàn kó sì ní ojú tó jìn nípa ìka ọ̀rọ̀ nípa ìtàn kọ́nà ọba àdékẹ́lá kó dáhùn kí ó wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa inshallah àsìkò wa ti lọ àádùó síbi ní òní inshallah tó bá di ọjọ́ mẹ́jọ kọ́lọ̀bá kó sọ́wà dìgbà náà lọ a máa tẹ̀síwájú lórí ibi tí a dé yìí lórí ọ̀rọ̀ àwọn sàhábà ẹ̀rí ní àtinú al-Qur'an tó fi nílẹ̀ wípé onídédé ni wọ́n ẹni tọ́lọ́wọ́ bá yọ́nú sí ni wọ́n ẹni tí ó ṣe fọkàn tán gba ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ ni wọ́n nígbà tí wọ́n dúró dédé pẹ̀lú Ànábì sallallahu ما سمعتم وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب سبحانك اللهم وبحمدك